pẹ̀lú bílọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ó yẹ káwọn òye sí ilẹ̀ fún ọmọ rẹ̀ láwọn ìjọ láìsí ní pàtàkì nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ òbíjà tó àwọn èso lè tiwa ìtọ̀ wọn wọn gbọdọ̀ fáàtì ìsìlámì ìyá ti wọlé ìlọrin ti ṣe gbẹ mí tẹ̀lé gbọ̀ngàn ẹ̀kọ́ tó ń bẹ ìpínlẹ̀ ìdáyé ìdáyé oṣù mọ́ṣáláwì. aago mẹ́jọ àárọ̀ ṣaago kan ọ̀sán. mo lè fi ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́. àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀. ètò oríyàpò àyẹ̀ta sídùn kan àyẹ̀lá máa ń wáyé láàárín aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. dr abdulfata sàrùn. olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Adẹ́bàtà ìròyìn fún ọ́ra. Ilé ẹ̀kọ́ náà wà ládojúkọ àlájẹ́ ìyábọ̀ ọ̀run ọ̀yà ìgbò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Ìdíjẹ́ àti ìfúnra wà jàmọ́ Adẹ́bàtà ìròyìn ní ìtẹ̀síwájú ti dé pákéwù kíkẹ́ ayọ̀ká máa tẹ̀kọ́ sẹ́lẹ̀ fún mi. Alhamdulillah, nahmaduhu, wa nasta'inuhu, wa nastaghfiruh.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 sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tó ń tẹ̀lé lánàá rẹ̀ tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́lọ́run kó fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. gbogbo àti àwọn gbé ètò àdínù yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nam, ọ̀rọ̀ tí mo ń bábọ̀ ní ìjẹjọ́, òun náà ni wípé kí lè mọ fi ń jẹ́ mùsùlùmí gidi so mo wá ṣàlàyé pé ìwà dáadáa ara tí mo fi ń jẹ́ mùsùlùmí gidi nìyẹn nítorí tí kò bá ní ìwà ènìyàn ò lè jẹ́ mùsùlùmí gidi so túmọ̀ sí pé a ní bùkátà sí ká ṣe àtúnṣe ìwà wa ẹ̀rí bá ṣe ń ṣe àtúnṣe ìgbàgbọ́ tá ń ṣe àtúnṣe àkídà wa tó ní ṣe pẹ̀lú ọlọ́run ọba tó tá ń tún ṣe ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú ọjọ́ gbé náà kẹyàmà ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú kọ́dàr ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú pé ẹnìkankan ọmọ tí ó ṣẹlẹ̀ sí àfọlọ́ nìkan tó bí ìyẹn ti ń tọ́ akínníyàn ṣe tí yẹn ń jìnnà sí ẹbọ bẹ́ẹ̀ náà lèyàn gbọ́dọ̀ ṣàtúnṣe ìwà mùsùlùmí so ibi tí mo fẹ́ lọ lónìí gẹ́gẹ́ nìyẹn pé báwo lèyàn ṣe máa ń ní ìwà dáadáa ọ̀nà wo lèyàn máa ń rìn torí nǹkan tó dájú oníké gbogbo ìwà dáadáa tí mo kà níjà ìjọ yẹn kì í sábà jẹ́ nǹkan tí ọlọ́run máa fi ń tayán lọ rẹ̀ tí wàá fún ẹnìkan tí wàá bá lára rẹ̀ tí ó pé so n tó máa ń ṣẹlẹ̀ ní pé ọlọ́run lè fún yàn níbẹ̀ káwọn mi ń bẹ kí ó mọ̀ fún yàn níbẹ̀ tí ó jẹ́ pé àdámọ́ làwọn ìwà míì tó jẹ́ ìwà dáadáa ìwà míì sì ní ọmọ ń jẹ́ àjogúnbá ní ìwà dáadáa so bẹ́ẹ̀ náà sì ló sì máa ń jẹ́ ẹni tó ṣe pé èèyàn gẹ́gẹ́ lèèyàn ó fi ọwọ́ ara èèyàn ṣiṣẹ́ rẹ̀ ní ìwà dáadáa bẹ́ẹ̀ náà ni ìwà tí kò dáa náà èèyàn a máa jẹ́ àdámọ́ yàn ọlọ́run kò ṣàánú wa so ìwà burúkú máa ń jẹ́ àdámọ́ lẹ́lòmíì tí kàn rí pé ah, káì àmọ́bí tó ti rélé yìí ẹlòmíì sì ní yóò jẹun tó jogún ni tẹ́yìn náà ni pé ah, bó ṣe rí yẹn bí lágbájá náà ṣe rí nù bí bàbá rẹ̀ ṣe rí nù bí màmá rẹ̀ ṣe rí nìyẹn ní ìwà burúkú so bẹ́ẹ̀ náà ni ìmí náà tó ṣe pé ìyẹn gẹ́gẹ́ ní ọ̀lọ́ kọ́ ìwà burúkú yẹn fún ara rẹ̀ so èyí táwọn ń gbìyànjú láti sọ ni pé ẹni tí ó bá ń hùwà tó dáa tó rí ìwà tó dáa ládàámá tó kó dúpẹ́ fọlọ́run ọba pé á ọlọ́run ti ní ìwà yìí so àwọn èyí tí ò wá da tí yẹn rí pé á ní ní eléyìí báwo lèyàn ṣe máa ń rí so alákọ̀ọ́kọ́ òun náà ni al-istigal bi kasratil ibada. ó ní kíyàn pọ̀ ní ìmọ̀ ìsìn lọ́run kíyàn pọ̀ ní ìmọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ìmọ̀ fi ara gbolẹ̀ ìmọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba. ọ̀nà suratul Ankabut aya forty five a'udhu billahi minash shaitanir rajim qala Allahu ta'ala wa aqimis salata inna as-salata tanha 'anil fahsha'i wal munkar ولذكر الله أكبر والله يعلم ما تصنعون olúwọba ní wà kí ni sọ̀lá lọ́ni ẹ máa kí ọ̀run hmm, ẹ máa kí ọ̀run ẹgbẹ́rún dúró inna sọ̀lẹ́ta torí ìrún tẹ́ rẹ̀ yẹn tẹ́ni ha anil fàṣà ó máa ń kọ́bàjẹ́ fún yàn fàṣà yẹn ni pé ìwà zina ìwà agbèrè ìwà tí ò dáa olúwa ní ìrún máa ń kọ̀ wilmunkar àti àwọn ìwà tí ọkàn máa ń kọ̀ tí yẹn máa ń wù ìwà tó ṣe pé tí yẹn bá wù á yóò kó àwọn èèyàn ní ìrora pé ló wà wọlé lẹ́yìn olùwà ni ìrun máa ń kọ̀ ẹ̀rí wa man asdaqu minallahi qila kò sí ẹni tó sọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ ojú òdòdó tí ẹ bá sọ ọlọ́run ọba ọlọ́run ní irun ó máa ń ṣàtúnṣe gbogbo ìwà burúkú tí yẹn bá ní ó ní pé tí yẹn bá ń hùwà bú kan ẹni kó múra sí irun kó máa kí àwọn ọ̀kan náà sọ́lá àwọn kan wá bá wọn ni ah, àwọn káyà yìí wọn lọ ní gbogbo wà tí òbádà tí wọn bá ń wù tí bá ti ń kírun yóò gbà lọ rẹ òun wá ń kírun òun rí i pé ìwà yẹn ò kú lọ́wọ́ òun wọ́n sọ wọn pé lọ́ọ́ lè wo òun rẹ tó ń kí dáadáa tọ́lọ́wọ́ ọba tó da ọkọ̀ ní parọ́ anabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ ń fi alukọ̀rọ̀ ànìwọ̀n kò ní parọ́ so lọ́lẹ̀ kírun sírun rẹ lọ kíyèsí bó ṣe ń kírun rẹ dáadáa ṣùgbọ́n omi pé tí wọ́n bá kíyèsí bó ṣe ń kírun yóò padà rí pé tó ń kírun yẹn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ní kàkì anabi ní sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bí mo ṣe ń kí yẹn pé ẹ jẹ́ kírun yín kó jẹ́ àyè àyè irun fẹlòmí ń kírun àmọ́ òkú irun lẹlòmí ń kí ẹlòmí kírun àláàárẹ̀ ìrún aláàárẹ̀ lẹ́lòmí ń kí so ẹlòmí ń kírun ìrún abọ̀ ìrún aláàlá oní aláàlá ẹni tí ò pé tí ò dá pé náà ni ìrún ẹlòmí so gbúrú eléyìí ń gbọdọ̀ kíyèsí gbọ́dọ̀ yóò ṣe kírun tí ó jẹ́ ìrún ààyè ìrún tó pé òun náà ni kíyàn ọmọ kírun yàn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ní ká kírun kíyàn kírun gẹ́lẹ́ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ní ká kírun so tí yàn bá ti máa rírun kí gẹ́gẹ́ bí anabi ṣe ní ká máa kírun yóò kẹ̀dà bẹ́ẹ̀ pé yàn ò kí yàn ni yàn pé yàn ò kí ẹ̀wọ́n jọ́ka anabi sallallahu alaihi wasallam ó rí ẹnìkan tí ó ń forí kanlẹ̀ lórí ìrun àwọn ìgbà tó ń forí kanlẹ̀ imú rẹ̀ ọ̀kanlẹ̀ anabi wa rí anabi wa sọ pé ah ṣé wọ̀ yìí òun kírun náà ni imú rẹ̀ ọ̀kan ilẹ̀ wa tó forí kanlẹ̀ so tó bá kí eléyìí tó fi jáde láyé gan tí ò kírun ni so ó túmọ̀ sí pé ẹ̀wọ̀ ẹnìkan tó tọ́ pé ní mo sí ó sọ́lá ẹni tó kírun jákujàku ó wọlé báyìí ó sì kírun ó sì ránjẹ́ lọ ànábì ní padà ànábì ní innaka lam tusalli fasalli fa innaka lam tusalli ànábì ní kírun tó ń kí ó kírun rárá bó ṣe kí yìí ẹni pé arọra wa wa mùsùlùmí bá ṣe ń kírun yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọrún kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ń kí ẹ̀dá kan ní máa ń sọ̀rọ̀ yẹn kí ìwọ tó bá fẹ́ mọ̀ ń kí lọ lè wo àwọn alùsùnà bá ṣe ń kírun tó bá lè pè wọ́n pé kọ́ mi lọ lè máa yọjú wọn bí tó bá ti ń kírun kò wò wọ́n so bá ṣe ń kírun ó rí kódà bá ṣe ń sàlù àlá ó rí ọ̀pọ̀lọpọ̀ màlù àlá ṣe so lọ yọjú àwọn alùsùnà bá ṣe ń ṣe ó rí so tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé kèmí ò rẹ́ni tíyàn lè fi wé ẹni tó bá mójútó súnà nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́m ní òun bá ṣe ń lẹ́sàlọ̀ àlá ẹni tó mójútó súnà nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́m ní òun bá ṣe ń kírun sọ̀rọ̀ tí o bá ti mójútó yọ kàn kí ni bá bàbá wa ṣe ń kí yóò kí bí òun ṣe bá bá òun ṣe ń kí náà ni kò ní kọ ṣẹ́kẹ̀ pé sí táwọn èèyàn ń kí yìí tó bá tánàbì ṣe ní ká kí mu ìdánàbì ìdáwọ́ kalẹ̀ kírun rí ẹ́ sọ̀rọ̀ sọ́lọ́m from rúkú ńlọ sí ńlọ fẹ́rẹ́ kalẹ̀ nìyẹn ǹjẹ́ ẹyẹ ń sọ kàlà náà yìí máa ń kírun rẹ̀ sọ́sánàbí rẹ̀ nìkan tóun náà ṣe bẹ́ẹ̀ ó forí kalẹ̀ báyìí ó sì gborí kòjòkó ó tún sáré gborí kalẹ̀ wálẹ̀ lẹ́yìn kejì ànábì ni à ah, ó kírun o ṣòṣẹ́ rí irun tí yẹn bá ń kí tó bá dáa òun ni ó jẹ́ kí irun tí ànábì ní yóò ṣẹ̀ inna salata tanha 'anil fahsha wal munkar gbogbo ìwà tí ọ̀dà gbogbo ìwà burúkú ìrun ni máa ń gbà lọ́wọ́ yàn so ọ̀nà àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n kan náà tábà tó ń sọ pé nípa ìbádà náà ṣẹ́rí ẹwú àwẹ̀ gbígbà náà nìsín kí wọ́n gbàwẹ̀ gẹ́gẹ́ ànábì sallallahu alaihi wasallam bó ṣe ní ká gbà kí wọ́n gbàwẹ̀ kójú yẹn gbàwẹ̀ kí ọwọ́ yẹn gbàwẹ̀ kí etí yẹn gbàwẹ̀ kí ẹsẹ̀ yẹn gbàwẹ̀ kí ọkàn yẹn gbàwẹ̀ kí gbogbo ara yẹn gbàwẹ̀ kójú yẹn gan kó gbàwẹ̀ òru eléyìí ni àwẹ̀ tí ànábì sọ pé yóò ṣiṣẹ́ lára àyàn irú ẹ̀ ni yóò ṣe ẹ̀wù lápòjúwe níjọka anábì sallallahu alaihi wasallam ní hadith ni anábì ni ya ma'ashara shabab anábì ni ẹ̀yìn ọ̀dọ́ ẹni tó bá ti lágbára man istata'a minkum alba'ata falyatazawwaj ẹni tó bá ti tó ìyàwó ní nínú yín kó lọ lè fẹ́ ìyàwó ẹni tó bá ti tọ́kọ nínú yín kó lè fẹ́ ọkọ o anábì ni فإنه أحسن للفرج تقول فإن الزواج كن يقول فقه كن ينيعه òun ló máa ń tí kéèyàn orí abẹ́yàn sọ́jú onílé ṣe zinama tó bá ti lọ́kọ lọ́nà àláàlè so àmọ́ o ti ní ọ̀nà pé ipá rẹ̀ kà o tó ní financially ipá rẹ̀ kà so o ní ohun tó fún jẹ o tó gbé sí gbẹ so ànábì ẹ fẹ́ yàwó ni turu òun ní òjè òun òun gẹ́gẹ́ ní ó protect yín kò ní jẹ́ ká ìṣe sìnà anábì ní faman lam yastati' bí tí mo fẹ́ lọ ni anábì ní wọ́n tó bá wá lágbára fa alayhi bis-sawm anábì ní máa gbààwẹ̀ fa innahu lahu wija' anábì ní àwọ̀ yẹn ní ọmọ kò ní ìjánu ọmọ kò ní ìjánu ẹwà rẹ lù mí yóò sọ fún yín pé òun máa ń gbààwẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà àti iná tó máa ń wá sínú ọkàn òun ni ìyára àwọn tó máa ń ṣe bákan bákan ni ó gbàwẹ̀ tánàbì ni kò gbà ni ànábì ò ní parọ́ tó tó bá gbà tó ṣe pé bẹ́ẹ̀nu rẹ ṣe gbàwẹ̀ tó jẹ nǹkan yẹn bẹ́ẹ̀ náà ni ojú rẹ gbàwẹ̀ ó wò kú wò bẹ́ẹ̀ náà ni ara rẹ̀ gbàwẹ̀ ọmọ súnmọ́ ibi tí ànábì ní kò mọ́ súnmọ́ olóhùn gbàwẹ̀ òun tó súnmọ́ àwọn obìnrin tí ó ń tí òun mixed pẹ̀lú òun mingu pẹ̀lú àwọn obìnrin olóhùn gbàwẹ̀ òun náà ló ń ṣèkè obìnrin olóhùn gbàwẹ̀ òun ju obìnrin olóhùn gbàwẹ̀ òun wo wòkúwò lórí Facebook lórí YouTube wòkúwò ló ń wò so ó wá ní pé ààwẹ̀ òṣìṣẹ́ lára rẹ̀ so ọ̀nà ìbádà tí yẹn bá ti ń ṣe ànábì sallallahu alaihi ìmọ̀ so ànábì sallallahu alaihi wasallam oníṣẹ́ rí ààwẹ̀ gbígbà ó máa ń jẹ́ tazkiyatun nafs ọlọ́run máa fi ń fo ẹ̀mí yẹn má gbogbo àwọn ìwà rédèrèdè ìwà tí ò dá ọlọ́run máa fi ń fọ ọmọ yóò fọ ahun yóò fọ kèéta yóò fọ ìbínú ṣòbí ànábì sọ pé ó máa ń jẹ́ bí àwọn ṣe máa ń ṣe nìyẹn ó máa ń kọ́yàn ní sùúrù ó máa ń kọ́yàn ní kéèyàn ó ní self control ẹni pé ìfá àbújọmọlúàbí ìṣọ́ orí ara ẹni níbi aburú níbi ìwà ìwà ìwà ìrẹ̀lẹ̀ so àwẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ náà ànábì sọ̀rọ̀ sọ́lá mo sọ pé ọ̀yìnbá kánà yẹ́ omi sọ́ọ̀mì ahadikum ànábì níjọ́ tẹ́nì kọ̀ọ̀kan yín bá fẹ́ gbáwẹ̀ ànábì ní fala yarfus mọ́wù àpálàpàlà ìyẹn hmm, ni kí màmá lọ lè fara kín àwọn obìnrin wala yatakhab kódà màmá pariwo mọ́ àwọn ẹ̀ máa ń fẹ́nìyàn fún tí yẹn fi máa ń bọ́ níbi ìsìn náà àwọn ẹ̀ máa ń fẹ́nìyàn bí máa ń bọ́ níbi àwọn ìwà ìpátá kódà Ànábì ni wàá ń ṣàtọ́mọ̀wò ahadun tẹ́nìkan bá bú ọ fọ́kànlẹ̀ inna sahim sọ́kùn ń gbàwẹ̀ ní tiẹ̀ má bàyàn jà ó ní pé àwẹ̀ ìyẹn máa fi ń tìní ara yẹn fún sùúrù ni àfaradà ẹ̀rí ìmójúkúrò wàá rí oúnjẹ ọ̀gbọ́dọ̀ jẹ wàá rí obìnrin ọ̀gbọ́dọ̀ ní nǹkan kan kódà kó jẹ́ ìyàwó rẹ̀ torí pé o fẹ́ so eléyìí ara nǹkan tí ìbádà máa ń ṣe nìyẹn so ẹni pé ẹni tó bá rí pòrò owó àti ọ̀dà so ara tí ọmọ ti ń gba ìwà tí ọ̀dà lọ́wọ́ yàn ní ni kí ọmọ ṣe ìbádà àwẹ̀ gbígbà ìbádà ìrun kíkí bẹ́ẹ̀ lẹ́nu tó bá ní owó kó mọ yọ zàká zàká ọlọ́run ń lò láti fi fọ ẹ̀mí yàn mọ́ ẹ̀ olúwa khub min amwalihim sadaqatan anábì ní ọlọ́wọ́ bá ní wà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá máa gba zàrà àwọn sàríkà máa gbà lọ́wọ́ àwọn èèyàn tuntun hiruhum wọ́túnṣe kí n bì á yóò fọ wọn mọ́ yóò láti di yọ zàká yẹn so eléyìí náà ni àwọn àǹfààní tí ń bẹ níbi ìbádà ṣíṣe ẹ wo bí kí n lọ sí hajj ní ìsìn ẹ wo àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ó pàdé àwọn èèyàn rẹ̀kẹ̀tẹ̀ wọn tó lówó ẹ so ẹjọ wà níbi kan náà pẹ̀lú àwọn tí ò lówó so mo ń kọyàn ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ yóò tún rí àwọn àmì ọlọ́run lóríṣiríṣi owó rí àwọn tó tún lójú ọlọ́run àwọn tí wọ́n ní tí wọ́n àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi ìbáàdà ṣíṣe òun lélẹ́yìí so alákọ̀ọ́kọ́ ni inú ọ̀nà tí yẹn máa fi ń ní ìwà dáadáa kí yẹn dúnú mọ́ ìbáàdà kí yẹn máa ṣe so bákan náà مصاحبة ذوي الأخلاق الحسنة وترقي البيئة الفاصلة والفرار منها kí ọmọ báwọn èèyàn gidi ṣọ̀rẹ́ ìwọ tí ó bá fẹ́ ní ìwà tó dáa wọ́n àwọn tó ń jó níwà rí máa bá ṣọ̀rẹ́ máa bá àwọn èèyàn rí lọ́ máa bá ṣọ̀rẹ́ ṣẹ́ni tó bá ti ń bá èèyàn burúkú ṣọ̀rẹ́ ìwà burúkú òdòdó tiẹ̀ náà àwọn Yorùbá wọn ní pé àgùntàn tó bá ń bá ajá rìn tó yóò jẹ̀gbẹ́ ẹlòmíràn nínú tó bá fẹ́ jẹ ni ọ̀dà tí ò bá tiẹ̀ jẹ̀gbẹ́ gan ìgbẹ́ ò ní máa rí lára mọ́ kò ní rí ìgbẹ́ sí nǹkan tí ò dáa wọn náà lọ́nà níjò kọ́ táwọn tó ń fagbó àwọn tó ń mọ̀mọ́ kò mọ̀ wọn á ní wo ò mú ẹ ordinary bó ṣe ń jòkó tí wọ́n yẹn lásán nǹkan ti ṣèyàn náà nìyẹn wọ́n yẹ kó dìde ní kọ̀yẹ́ kọ́ wọn bá ru wọn rìn gbàtí wọn kì í mú kí ló ń jòkó tì wọ́n fún ìjọ tó bá kó wọn ó kó wọn náà papọ̀ mọ́ sòtọ́ bá ń sọ pé àwọn àwọn amúgbóni wọn ni wọ́n fi wọn náà kùn lára wọn àtàwọn oríṣiríṣi ìwà burúkú táwọn yẹn bá ń ṣe so àwọn ẹni rí tí yẹn bá ń bá wọn jòkó ló kọyàn ní ìwà rẹ̀ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ní àpèjúwe ẹni tó ń jòkó tí ẹni rẹ̀ àti ẹni tó ń jòkó tí ẹni tìyàn bú masalu jalisu suh jalisu salih ẹni tó ń jòkó táwọn ẹni rẹ̀ àti ẹni tó ń jòkó táwọn ẹni bú ànábì ní àpèjúwe ẹni tó ń jòkó táwọn ẹni rẹ̀ ó ní kàjẹ̀rẹ̀ kàkà hamil mẹ́sìlá gẹ́gẹ́ ẹni tó jòkó tí ẹni tó gbé pẹ̀fíìmù lọ́wọ́ tí ń ta pẹ̀fíìmù tí ń ta àwọn lọ́fíńdà ànábì ní tí ò bá ti ẹ̀rí lọ́fíńdà rà lọ́dọ̀ rẹ̀ ó lè fún ọkọ oníkẹ́ ọ̀nà òfin sára tí ó bá tiẹ̀ tó fún ọ gan wàá máa gbóòórùn dáadáa lọ́dọ̀ rẹ̀ anábì ní àpòjú ẹni tó ń jòkó tẹni rẹ̀ nìyẹn tí wọn náà bá dẹni rẹ̀ tó ti mọ hùwà rẹ̀ ó padà mọ hùwà rẹ̀ yẹn tó bá tiẹ̀ tí mọ hùwà rẹ̀ yẹn gan wọ́n mọ̀ ní ara àwọn èèyàn rẹ̀ nípa ẹ̀rí àwọn ẹjọ́ ń jòkó àpọ̀ ní àwọn èèyàn dáadáa lọ́wọ́ náà anábì wa ní sẹ́rẹ́ tó bá ń jòkó tẹni bú kàná fi ànábì wá ní ẹni tó bá jòkó tẹni tó ń fẹ́ ná tí náà bá fò pàràpàpàpà kó jó láṣọ so yóò mọ̀ gbó ìtì ìtì iná tí o bá ti gbọ́ ìtì náà yóò mọ̀ gbó òórùn burúkú òórùn tí ó mọ̀ jáde ní ti iná yẹn so ànábì ni bí ẹni tó bá ń jòkó tẹni bú rí nìyẹn so gédé pé tẹni jòkó tẹni bú òun náà lè padà máa hu abú yẹn so ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń jẹ́ kó jẹ́ kó yíwá náà hadith Abi Hurayrah taqwa al-mar'u ala dini khalilihi falyanzur nẹ́bí náà mi ìyẹn máa ń ṣẹ̀sìn tọ́rọ̀ rẹ bá ń ṣe ni tọ́rọ̀ rẹ bá ń ṣe anilmar ilà tẹ́fọ́ ẹlọ́fẹ́ qarina wa kullu qarinin bil buqarani yaqtadi so ẹni tí yẹn bá jọ ń rìn yẹn máa ń bá sí yẹn máa ń wúwa rẹ̀ so kí yẹn wá àwọn ẹni rẹ̀ kí yẹn máa jòkó tí wọn kí yẹn máa bá wọn rìn ara tó máa ń jẹ́ kí yẹn ní ìwà rẹ̀ nìyẹn so bákan náà kí yẹn ó máa kí wọ́n máa ṣe iṣẹ́ tó tako iṣẹ́ ẹbú ẹ̀rẹ́ báyìí kó kó pé o ti ní àwọn iṣẹ́ ẹbú tó ń ṣe kó wa máa hùwà tí ó máa takò yẹn di kí n ò rí ẹni tó bá jẹ pé ó purọ́ ni kó wa dì sámi pé ah òun náà tó máa ń pè ní takaluf kí n wò pé ah ìyìn nípa irọ́ mọ́ so kó kí gbogbo tó bá ṣẹlẹ̀ kó má parọ́ bẹ́ẹ̀ lẹ́ni tó bá ṣe pé ìwà jàǹbá ni máa ń wù kí n pinnu pé ah mi ní wù àyè mọ́ kí n wá ṣe déédéé kí wọ́n ṣe dáadáa bákan náà ẹni tó bá rí pé ọkàn wọn le rí pé kò lójú àánú kò wá wò pé ah jẹ́ mọ̀ lè kí mi náà mọ̀ ṣàánú nìsín tí bá ti ráwọn aláìní ní mọ̀ lọ lè fún wọn ní nǹkan àwọn tó ń jọ́ ọmọ òrukàn màá máa ṣàánú wọn àwọn tó ń jẹ́ àwọn tálíkà yìí máa ṣe dáadáa sí wọn so gbogbo àwọn nǹkan yẹn kí wọ́n jẹun tó máa ń bínú kí wọ́n ní ah n sì máa mọ kọ̀ǹtò bínú mi nìsín tí yẹn bá ṣe nǹkan fún mi ní bínú òun pè ní eh, qiyam òun náà tún ní maslak takalluf ẹni pé ó tún ó mọ ìjẹra rẹ nípa ẹni mo ìsọlẹ̀ kan ó mọ̀ pé bó ló ṣe tírénì ara rẹ bó ni wọn ló ṣe nírú wàyí lára mo ló lójú ẹni tọ́lọ́wọ́ máa ń dá síwájú kí gbọ́ àwọn ọ̀gá dáadáa kó pé sí lọ́dọ̀ kó jẹ́ pé òun náà ló ní sùúrù òun náà ni ó jẹ́ ẹni tó máa ń tọrẹ òun náà ló jẹ́ ẹni tó máa ń ṣòdodo òun náà ló jẹ́ ẹni tó ṣe pé inú rẹ̀ fúyẹ́ òun náà ló jẹ́ ẹni tó farabalẹ̀ kí ó dáadáa yẹn pé sára rẹ̀ kò rọrùn kì í sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá ni pé àwọn èèyàn kan bá ní pé wà wọ́n dáa wọ́n sábà máa ń ṣe kí ni wọ́n máa ń kọ́ ni wọ́n máa ń kọ́ ni àfaradà ni àfaradà ni so náà ni anabi sọ̀rọ̀ sọ́lá ní pé innamal ilmu bita'allumi wípé ìmà ìyẹn máa ń kẹ́kọ̀ọ́ ìmà náà ni bákan náà wal hilmu bitahallumi sùúrù àfaradà ìyẹn máa kọ́ náà ni ó máa ṣe tó bá ti rí so tó bá rí orí nǹkan tó bọ̀ ọ́nú tó dùn ọ́nú ẹ̀sìn tó fẹ́ bí ọ́nú ọkàn ara kọjú kò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ akẹ́ni kò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó kọ̀ǹtró ara rẹ̀ so bí yẹn ṣe máa ń ní sùúrù nìyẹn so òun náà ni ó nídìí kéèyàn múra sí àwọn ìjẹra ẹni nípa ìjẹ́hadẹ́tì nọ́ọ̀sì ìbá ẹ̀mí ara ẹni jà lórí àwọn ìwà tí kò dáa bákan náà ìbá ẹ̀mí ara ẹni jà ìjẹ́ ẹ̀mí ara ẹni nípa láti máa ṣe dáadáa ló padà wá di àdámọ́ fún yàn ẹni kọ́ lọ́wọ́ bá àìsàn àjàdí anẹ́sàn sọ́lẹ̀ ní kìlọ̀ mọ́yìn yẹ̀sítà ìfífì àìsàn lọ́ ẹni tó bá ń wá kó o di ẹni tí yóò mọ ní àfaradà ọlọ́run sì sọ̀rọ̀ láfaradà ọmọ yẹ̀sítà gbẹ̀yìn yóò hẹ́ni hìlọ̀ ẹni tó bá máa ń ṣàmójú níbi nǹkan tí rí tí ó tó wù tó ju kájú pé nǹkan ni mo ní nǹkan ní nǹkan ọlọ́run sì rọ̀ lọ́rọ̀ olúwa tí wọ́n máa ń yàtọ̀ sọ bẹ̀rù sọ bẹ̀rù ọ̀lọ́ ẹni tó bá ń ṣe sùúrù ọlọ́run sì wà fún ẹni yẹn ní nígbà tí wọ́n fẹ́ níwà dáadáa o so ó níbi kéèyàn yóò múra sí ni yóò múra sí àwọn ìwà yẹn náà ni yóò sì máa bí kò máa tèyí pọ́kà sí sikẹ́sikẹ́sikẹ́ ó bá kó mẹ́ tó máa sọ fẹ́ kó lè pé máa ṣe sùúrù máa ṣe sùúrù yóò lọ́dà mo ti gbọ́ mo ti gbọ́ tó bá ṣe sùúrù lẹ́kẹ́ báyìí tọ́ náà mo ti ṣe yí o irọ́ ọmọ <laughs> ṣe ọmọ ṣe ọmọ ṣe ọmọ ṣe ọmọ ṣe ló fi wá di àdámọ́ rẹ̀ ṣògbóró àǹkà báyìí ṣùgbọ́n kan náà àyàn tó kí n tó máa lọ lè wo ìtàwọn tó ti kọjá náà hmm. wo ìtàn àwọn tó ti kọjá tó jẹ́ àwọn ẹni wà dáadáa wọ́n yẹn rán fẹ́yìn rasulina sallallahu alaihi wasallam anabi wa muhammad sallallahu alaihi wasallam òun gẹ́gẹ́ ní àkọ́ṣe nínú wà dáadáa ọlọ́wọ́ bá ló ti là yín mẹ́lẹ̀ fún wa ọ̀nà suratul ahzab ayah thirty one ah twenty one olúwan laqad kana lakum fi rasulillah uswatun hasana kínyìn ló ṣe máa ń ṣe yóò rí pé á ah, ah, ẹ̀dá tọ́lọ̀ ń dápẹ́ lànà bí sallallahu alaihi wasallam ọlọ́run wa ni òun náà ni wọ́n fẹ́ kẹ́ ẹ máa wò laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira ló wà ní ẹni tó bá fẹ́ràn tí tó bá fẹ́ mọ̀ pé wọ́n pàdé ọlọ́run tó ṣetán وبناء على النبي صلى الله عليه وسلم rí anas bin malik radiyallahu anhu olóhùn dú pẹ̀lú anabi tó ń sáfà anabi sallallahu alaihi wasallam láti kékeré ọ̀hún olóhùn wa lo ten years pẹ̀lú anabi ẹ̀kú ten years nínú anabi ló Madina olóhùn lo ten years lágbàá tó wọ Madina ó ní anabi sallallahu alaihi wasallam ó ní anabi ò sọ fún mi rí pé lè ṣe in lima fa'alta kí ló tó fi ṣe nǹkan báyìí nítorí wọn bá ṣe nǹkan kan anabi ò ní sọ fún mi kí ló tó fi ṣe nǹkan báyìí wọ́n láti ṣe ìlànà àfààlù nǹkan tó wọ́n bá ṣe ànájò ní àtàkùn kí ló tó ṣe so wọ́n lánàjò kì í ṣe bẹ́ẹ̀ fún un ó mì pé ànájò sallallahu alaihi wasallam pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ló fi ń ṣe pẹ̀lú òun so ànájò sallallahu alaihi wasallam anes ah, ló ń sọ ọjọ́ kan olóòrùn rìn máa Rasulullah sallallahu alaihi wasallam pẹ̀lú ànábì ànábì wa wọṣọ àwọn nàìjíríà ní gẹ̀líìs <clears throat> ẹ̀wọ̀ ànábì sallallahu alaihi wasallam ju pírẹsidẹ́ǹtì lọ bẹ́ẹ̀ ipò ànábì sallallahu alaihi wasallam ó ju pírẹsidẹ́ǹtì lọ. ó ní bá ànábì ṣe wá ń bọ̀ ànábì dẹ̀ wọ aṣọ kan tó tíìk fadrakahu àròbí ní lárúbáwò kò kan wá bá ànábì fajabasahu biridaihi yẹnì jabdatan shadida ọba lọ aṣọ mọ́ ànábì lọ́rùn. hatta nazartu ila safhati atik rasulillah sallallahu alaihi àpẹẹrẹ bó ṣe lọ aṣọ máa nẹ́bí lọ́rùn òun dẹ̀ rí tírísì rẹ̀ níbi ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ó ní à ah, wọn wà tànà fọ́ tó ní ìgbà tó ń wò ó tó sá lọ aṣọ yẹn máa nẹ́bí sallallahu alaihi wasallam ó ní àá súnmọ́ kàl ó ní lárúbá yẹn wá ń sọ pé ya Muhammad múrùlé min malillah pàṣẹ kọ́ fún mi nínú owó owó ọlọ́run alladhi indak tí ń bẹ lọ́rọ̀ rẹ̀ ṣẹ́mà fàtàfàtà ilé yìí rasulullah sallallahu anábì wá wò ó anábì wò ó súnmọ́ dọ́ṣík anábì wá bú sẹ́rìn anábì kan ní ẹ̀rọ lè fún ní nǹkan tó ń béèrè ṣẹ́mà bí kéèyàn jẹ́ pírẹ́sidẹ́ǹtì ìlú kẹ́nìkan kan àtàkì ẹ̀kọ́ wa mú ẹ̀kọ́ wa hóòdì ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé nǹkan báyẹn ṣe ṣe kó mọ lọ aṣọ mọ́ra lọ́wọ́ anábì wá ní kí ló nídìí kí ló nídìí kí nǹkan sòtẹ́sì mọ bí wà nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́mù ṣe rí pẹ̀lú sùúrù pẹ̀lú àfaradà báwọn sọ̀hábà ṣe wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ànẹ́bí nìyẹn ní ẹ̀kọ́ ìwà wọ́n ṣe kọ́ lọ́dọ̀ ànẹ́bí sọ̀lọ́ sọ́lọ́mù nìyẹn Ibn Abbas ọmọ kíwèé ti ń jẹ́ Ikrima oníjọ́ kan àwọn ń lọ pẹ̀lú Ibnu Abbas ń kan máa ń bú Abdullahi Abbas àwọn ńlá ibn abbas wa ni wọ́n sọ fún ikrima tó jẹ́ ọmọ kíwù rẹ̀ kí ya ikrima hal ar-rajul haja kí ló ń ṣe ẹni yìí kí ló nídìí ṣó nídìí ní kí ní ṣe ti ń dèbú báyìí fanakọ̀dé ya béèrè nǹkan tó nídìí kí ló fẹ́ ká ṣe fún un fanakasa ar-rajulu rasahu wastahya ọ̀rọ̀kùnrin wa ah! balẹ̀ ojú wa tì ẹ̀rí nítorí ẹ̀sìpẹ́tì ni pé yóò ní ọyá mọ́ náà ṣe ń bá àyẹ̀sí máa ń ṣe wọ́n máa lé kí ni wọ́n máa lé ẹni tó bú wọn káàkiri ni àfi ká máa fọlọ́pàá wa káàkiri ń wà nẹ́bí sọ̀lọ́ sọ́làm àwọn sàhábà wọn kọ́ ẹ̀kọ́ yẹn wọ́n ní kí ni ṣe gẹ́gẹ́ tí fi ń bú àwọn làwọn máa ń rí dáhùn ṣe rí nìyẹn ìkọlọ̀ kọ́ ṣe àánú fún wa tí ni díẹ̀ nínú àwọn ìwà nẹ́bí sọ́làm àti àwọn sọ́làm náà ní tiẹ̀ náà so tíwájú kí n so ní ọ̀la ní alápá ẹni ọjọ́ sunday ní alápá wà sí ń bẹ ní alákùnrin méjì kí n gbé ẹ̀hẹ́. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ọ̀gá ńlá alágbàdo láti gbà òkú. Náà mẹ́ka bọ̀. Ọlọ́run wá pẹ̀lú yẹn. Náà ìbéèrè mi ni wípé ẹni tí ń kírun lọ́wọ́ wọ́n hmm. náà mẹ́ṣẹ́ gan kò lè ǹdí ọkàn sínú ni pé tó bá rí kó dá àwọn náà ni ó ṣe ẹ̀rí kó dá lójú kó ń kẹ́ ọ̀kan méjì ló ń ṣe iye méjì lélẹ́rí yóò wá dá padà sí ẹ̀yìn ọ̀kan padà yóò wá mú ẹlẹ́kejì wá ṣùgbọ́n tó bá parun tán yóò wá ṣe ìforíkanlẹ̀ bàdí tó akí mẹ́ta ló pé sí méjì àbí mẹ́ta lòun kí dá padà sí méjì kó wa mẹ́lẹ̀kẹ̀ kan kó mẹ́lẹ̀kẹ̀ rẹ̀ wa ṣojú ó lè ṣe náà nìyẹn tó bá kéré jù lèyìn ó náà lèyìn ó lò náà. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀. Náà ẹ káàbọ̀. Àjẹ́jà àlàyé pé àtúntò ní ìdájọ́ ìdíje sí. Ẹ tún àwọn ọ̀rẹ́ pé àwa táwọn wà ní ayé tí a lè kí òun lé lé bí ànágbèsè ìgbàlẹ́ ayé àwọn tàbí ok nígbàdé kan tí ó fún anúkàtún ìkan fún ẹgbẹ́ láìsí ní ẹ̀yọ́ wọn alágbà tí wọ́n kí wọn lọ́wọ́ àìmáyé ní ìgbìmọ̀ nígbà ṣe rí ẹyin tá ń sọ òun náà ni pé ká consultate ẹ̀mí wa dẹ́lẹ́ náà ká jẹ́ kí ṣe sí wa gẹ́gẹ́ bí ṣe ń ṣe bọ́nà bí ṣe máa ń kí bó ṣe wà nínú àdéṣìkè bí ṣe ń kí rèé kánú wọn kì í bẹ́ẹ̀ nǹkan tí ó ní í ṣe pẹ̀lú rẹ̀ nìyẹn níṣẹ́jú kan ní alápá ní ọ̀la ní mọ́ṣáláṣí alùsùnà tó wà ní alápá tó ká àwọn sheikh eh, musharraf adirogba so àwọn ni wọ́n ní wàásù níbẹ̀ nípa ọ̀rọ̀ àṣàṣì náà ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lérí ní àbí on four yes on four so ǹjẹ́ on four ṣá ìṣèjọ fọ́ndì náà bí ẹjọ́ kílò nínú sáàtì náà nìyẹn ọ̀la nìyẹn láago mẹ́wàá láàárọ̀ tí wọ́n ní dáúdú palace alápá ni náà ni wọ́n ti ṣe so ọ̀rọ̀ nípa àṣà sí oògùn náà ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa tí kọ́lọ́n kọ́mọ́ṣà gbà ní ìgbàdà fún wa tí wọ́n ti bá fẹ́ pèsè ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. بالفتاة من دبر السلام عليكم ورحمة الله